ìfẹ́ là kọjá òfin òye olólùfẹ́ fẹ́ mi denu, ololufe wa fìfẹ́ hàn mí o mo ni rẹ bẹ́ẹ̀ ni Ife Ife Ife ìfẹ́ ni àkọjá òfin bíbélì mímọ́ sọ wípé fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ yẹn ni wípé bí o bá ṣe lè fẹ́ràn ara rẹ báyìí ni kò ṣe fẹ́ràn ọmọlàkejì rẹ ọ̀rẹ́ ẹ fẹ́ràn ara yín dénú tẹ̀gbọ́ntàbúrò ẹ nífẹ̀ẹ́ ara yín dọ́kàn tọkọ-tìyàwó ẹ fìfẹ́ hàn síra yín ọ lébọ̀ mi ni alábàágbé ni ah, mo kàn mọ́rí ni ẹ fìfẹ́ ẹ fi bára yín lò torí pé ìfẹ́ ṣe kí ni ó ṣe kókó ó ṣe pàtàkì ọ̀pọ̀ èèyàn ni ò mọ àǹfààní àti pàtàkì ìfẹ́ wọ́n wò pé ah, ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ṣá ọ a rí i pé ìfẹ́ láyé ọjọ́ òun tá gbogbo alámọ̀ hmm, story Titanium Jack Jack ẹrántí ìfẹ́ iná ló jẹ́ kí ìfẹ́ ẹlòmíì ń kú torí ìfẹ́ ẹ̀ à ní kú torí ìfẹ́ mo kàn sọ ní bí ìfẹ́ bó ṣe lágbára sí bákan náà ká wá fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà torí pé orílẹ̀-èdè wa ẹ mọ̀ pé orílẹ̀-èdè wa ó kún fún wúrà ó kún fún oyin ó kún fún oríṣiríṣi òmìnirìnmìnrin torí pé Ọlọ́run fẹ́ràn ilẹ̀ Nàìjíríà ló ṣe dá wa sínú ìlú yìí ká fi ìfẹ́ ká fi bá ara wa lò pásítọ̀ fi ìfẹ́ báwọn ọmọ ọjọ́ lò ọmọ ọ̀jọ́ ẹ fẹ́ràn ara yín ní mọ́ṣáláṣí náà imam wọ́n fi ìfẹ́ wọ́n fi ń bá àwọn ọmọ ìjọ wọn lò nítorí náà ká fi ìfẹ́ bára wa lò ní gbogbo ohunkóhun tí a bá ń ṣe torí tá a bá nífẹ̀ẹ́ ara wa òun náà ni ọlọ́run yóò fi yọ́nú sí wa tí gbogbo ohun tá a bá ń ṣe báyìí yóò fi dúró yóò fi dáa ó yá sọ i love you mo nífẹ̀ẹ́ yín bí ẹ ṣe nífẹ̀ẹ́ mi báyìí mo ṣe nífẹ̀ẹ́ yín láṣẹ Èdùmàrè iná ìfẹ́ wa kò ní kú ọ̀tá wọ̀ nípa iná ìfẹ́ wa mo fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express bẹ́ẹ̀ ni ká máa Miliki ká máa mú kúlú mú kẹ̀kẹ́ orúkọ mi ni bimbo Badmus jọba mi máa ń sọ ní gbogbogbà kò sórun lójú wa torí pé ẹ gbádùn wa lákọ lábo bí ìlú àgẹ̀rẹ̀ ẹ̀ tí mọ̀ pé bá ṣe máa ń ṣe é lórí ètò Miliki Express òun wípé ẹ láǹfààní láti jẹ̀gbádùn ohun tó ń lọ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa bákan náà ẹ láǹfààní láti kọ́ ọgbọ́n kọ́ ọgbọ́n àti ìmọ̀ fún ìmọ̀ lórí ètò yìí Tóyìn Abdul náà ó wà nílé agodo fún wa láti fún wa ní gbogbo ohun tó ń ápù tó ń ṣẹlẹ̀ ní àwọn kápọ́tì tiwa kò wá sí nìkan lọ́pọ̀ gbà ó máa ń fún wa ní àwọn ohun tó yẹ ká mọ̀ àtúkọ́ ọgbọ́n kọ́ ọgbọ́n àti ìmọ̀ ìmọ̀ ní abala campus gist torí pé kò kí ń ṣe nípa pé ohun tó lọ ní school nìkan ni ó bá wa ó máa ń jẹ́ kí àwọn olùkọ́ náà kí wọ́n mọ akẹ́kọ̀ọ́ kí wọ́n mọ ohun tí ó tọ́ fún wọn láti ṣe àtọhun tí ó tọ́ àtàwọn ohun tí wọ́n tiẹ̀ nílò láti mọ̀ nípa pé a tiẹ̀ ń gbé ìgbé ayé pé a wà nílẹ̀kọ̀ọ́ gíga gbogbo ìpọ́pọ́tà báyìí ní Tóyìn ló ti mú wá fún wa ní orí ètò lẹ́ni bákan náà ẹ mọ̀ pé a máa ń láǹfààní láti fún oríṣiríṣi iṣẹ́ láti ẹ̀rí lẹ́ni a tún lọ sórí títì a tún lọ gbọ́ ohun tí àwọn èèyàn ní fún wa kò wá yọ ẹ̀yin tẹwà nínú ọ̀sẹ̀ torí pé ẹ̀yin tẹwà ń lé gan lọ́tẹ̀ yìí ẹ bá wa dá sí ohun tó wà nílẹ̀ torí ìbéèrè tí mo ti ẹ̀ ní tábàlà yẹn tásìkò yẹn bá tó láti béèrè ah ẹ wò pé Bímbọ́ kí ló mú ẹ ronú nǹkan tó fẹ́ béèrè yìí ẹ̀yin gan ẹ̀ láǹfà láti fẹ́ sọ pé ó yá níbo láti ẹ̀ ti lè sọ tiwa káwọn náà ti dáhùn sí ohun tí Bímbọ́ tí ó sọ tí ó ṣàlàyé yìí ẹ wo ètò tèmi ó máa kún ó máa dùn ó máa lárinrin bákan náà a tún bá mu ṣe kíni a máa jẹ gbádùn ara wa pẹ̀lú ijó àwọn ọjọ́ orin oríṣiríṣi tó yẹ pé tẹ bá ń gbọ́ báyìí tẹ bá ń gbọ́ gbé bọ́ọ̀dì ẹ ẹ gbé bọ́ọ̀dì ẹ jò inú yìí máa dùn gbọ́ báyìí àjọ bàbí tẹ bá ń gbọ́ bí happy àjọ bí happy torí pé lẹ́ni ìfẹ́ ló bá dé ẹ wo wọ́n tún wá fún wa ní àwọn ohun tó yẹ ká mọ̀ nípa ìfẹ́ torí pé ìfẹ́ ó ṣe kókó nínú gbogbo ohun tí a bá ń ṣe nílé ayé ẹwẹ́ tẹ̀mí nílé má tiẹ̀ tí ì sọ̀rọ̀ dànù torí pé áá a sì lóhun tó pọ̀ tá máa yìnrìn tá máa gbádùn lórí ètò ilé ni kó tó wá di pé akọ́nságbàmì ètò ní pẹrẹwu ẹ ká lọ dantia ká lọ jó sí orin Tiwa Savage pẹ̀lú Leo tí wọ́n pe àkọ́lé ẹ̀ ní ìfẹ́ wa gbóná yéè ó gbóná ó gbóná tó sì ń tẹ̀síwájú à ń bọ̀. Miliki Express lè to ètò ní Miliki mo lérò pé orin tí mo ra fún yín ẹ́ ẹni bí mo yẹ fún yín lórin orin ìfẹ́ yẹn láti bẹ̀rẹ̀ tó yẹ pé yes lẹ́ni ìfẹ́ ló bá dé torí pé mi kàn mọ̀ ẹ ah ṣé kí n sọ pé mi gan-an ah mo ti mọ mi ìfẹ́ wọ́n ti gún mi lábẹ́rẹ́ ìfẹ́ ọ̀rọ̀ gún mi lábẹ́rẹ́ ìfẹ́ àmọ́ ẹ mọ̀ pé ó dáa kí a máa nífẹ̀ẹ́ ara wa ká máa fi ìfẹ́ báyìí ká máa fi bára wa lò abala wà báyìí abala entertainment news bẹ́ẹ̀ ni ohun tó ń lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yẹ mọ̀ pé gbogbo àti bá tẹ bá ti rí Bímbọ́ tó bá ti jọ̀rọ̀ pé ohun tó láàrin àwọn olùmọ̀ọ́ká wa yálà ilẹ̀ yín ni àbílẹ̀ òkèèrè ẹ mọ̀ pé mi ò kí ń fún yín ní Instagram news àwa àwa kan ní bá ń gbà wà connected àjẹkẹ́ mọ̀ pé a mọ àwọn olólùfẹ́ yín yẹn àwọn olùmọ̀ọ́ká yẹn àmọ̀ wọn dédélé ẹ ká lọ gbọ́ ohun tí ó lọ láàrin àwọn ìlúmọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí à ń bọ̀. èyí ni ìròyìn láti ọ̀dọ̀ àwọn ìlúmọ̀ọ́ká wa àánú gbogbo nàìjíríà àgàgà àwọn olórin ẹgbẹ́ mi ń ṣe mí fún ìtẹ́wọ́bọ ìwé tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn ará òkè òkun tí à ń pè ní international deal nítorí pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ èyí ni a gbọ́ láti ẹnu Burna Boy. ọ̀kan nínú àwọn Big Brother Naija tí a mọ̀ sí Urel sọ wípé oúnjẹ kọ́ ni ó mú ọkùnrin dúró sílé tàbí máa hùwà gẹ́gẹ́ bí ọkọ ṣùgbọ́n àwọn obìnrin ní kí wọ́n ṣe kí ni o ní kí wọ́n kíyèsí ara kí wọ́n ṣe ìtọ́jú ara wọn àti wípé kí wọ́n kọjú mọ́ iṣẹ́ ṣíṣe wọn kí ọkùnrin má bàa rọ́ wọn sẹ́yìn. àwọn Economic Financial Crime Commission tí a mọ̀ sí EFCC sọ wípé àwọn ò mú Naira Marley o àwọn kọ̀ pé wá sí ọgbà àwọn fún yomitoro ọ̀rọ̀ ni kí gbogbo àwọn ará ìlú má gbé ìròyìn wípé àwọn mú o a ò ní rí jù báyìí lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa.